Thank you. àwọn gíga Yorùbá sọ̀rọ̀ àlàyé. Ẹ ti wá àwọn àlàyé wá wá ní ìlú náà ọ̀rọ̀ Wọ́n wá nínú àwọn ẹ̀rí láti mú àlòkò náà tó ń jẹ́ ọ bụ owere elirụmụụuaudederiearịe aoduere aa

wọ́n bẹ lábẹ́rẹ́ ní ìlà bàtà àgbè ìlà bàtà àgbè náà kó tá a bá tẹ̀ àgbè náà tó lè jẹ́ pípé láàárín àwùjọ tó wà ní náà ìrẹ́ náà ní ní kájà ìrọ̀lẹ́ kó lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá lọ sí agbára ní bá lọ sí ìrọ̀lẹ́. لا تكونون إلا ما قالوا جل وعلا tó bá ní kápá àti àwọn àlejò jẹ ọ̀rọ̀ ṣe ìgbẹ́ni ẹ̀ àbáàmì ìgbẹ́ni ẹ̀. invite you to nínú àwọn ẹ̀sìn wọn wà fẹ́ lórí fún wa ọ̀nà ọ̀nà láyé tó jẹ ọ̀hún láyé tó gba nǹkan àwọn lọ́nà ìyẹn ló bá tó ṣe káàkiri tẹ̀lé ọmọ wa náà wá. nípa pé ọmọ náà láti pa olówó ní gbogbo àwọn ọ̀nà ìdè tó ìyọ̀dá. ìyẹn ni bá tẹ̀lé náà bẹ̀rẹ̀ àwọn nínú àwọn ọmọ lórí ẹ̀. títí àdúgbò ولم gbígba owó àwọn èèyàn jíjẹ owó àwọn èèyàn ń bá òun alóyún alàdé ìlà àríyá ìlúwà kìsì ìsìnyẹn pàtàkì àríyá kìsì ìsìnyẹn àjùmọ̀ pàtàkì ìsìnyẹn ọ̀wá lórí ìsìnyẹn ọ̀rọ̀ ìsìnyẹn ìyẹn ló wá sí ìyẹn. Thank ọba náà ọba náà yẹ kí ní ìyá ọlọ́kọ̀ ọba náà lẹ́wọ̀n ẹ̀kí. Kẹ́lí ìbánisẹ́ lọ́wọ́ ọ̀rá náà fífi ọ̀rá náà lọ́wọ́ ẹ̀kí. Wọ́n ní owó gbogbo ẹlẹ́kọ̀ọ́ jáde. ẹlẹ́nu wọn náà yẹ kí ní ìgbọ̀lọ̀ lónìí. Òkúkọ náà kò wọ ọ̀rẹ́ tó tí ọ̀bá ti sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kò tó lẹ̀. Ọba ti gba ẹ̀ ti gba ẹ̀ wọ́n náà wọ́n kò tó lè wọ́n. Gbàrà tó ń lọ ara ti bọ́ọ̀lù ọlágbára jẹ́ ẹgbẹ̀rún ìgbẹ̀rún. Látara bẹ́ẹ̀, ọgbà olùkọ́ lọ́wọ́ àgbọ̀wọ́, á ti rí ìgbàdúrà ní ọgbà olùkọ́ àbí ẹni tó wá bá ìgbà náà ní ná agbára ìgbàdà náà ọ. Àbúrò kò fi ká tó ti jẹ́ ìgbà ọ́, bẹ́ẹ̀ wọ́n ti kò wá ṣẹ̀yìn là wọ́n ní bá kápò lọ sọ̀rọ̀ òní náà lọ jẹ́tù tó ní ìlà wọ́n jẹ́ ẹ̀ náà lọ́wọ́. Ìtọ́jú ti tó ń fún ọdún láwùjá. Ìpẹ̀lú ọ̀sẹ̀ bá ti jà. Ọlọ́ọ̀sẹ̀ wà ní àyè máa ń lò ní máa dírọ̀ àti ìdúrà ìmúra ẹ̀jẹ̀ ìmúra ẹ̀jẹ̀ ẹ̀rọ ìmúra ọ̀rọ̀ eléyìí ara ọ̀rọ̀ ìmúra tàbíká tàbí ìyẹn ìgbésí ìmúra wọ́n ti kọ́ ọ̀rọ̀ ìlà àwọn. علي اللغو حتى لا يقرأ الصلاة فليحل اللغو هو يقول عليك اللغو اللغو لغو وقال في العالم قل الله الذي تعبده والليل قل الله والليل ويؤتي الملائكة ولا تقرأ ولا تقرأ wàláì ti padà wàláì ti ti pọ̀lọ́ ní ìlú wàláì ti padà ọba mi lọ ẹsẹ̀ ti ti pọ̀lọ́ ní ìlú wàláì ti padà ní wàláì ti padà lọ́dọ̀ ẹni máa kọ́ wàláì ti padà lọ́dọ̀ ẹni máa kọ́ wàláì ti tí àwọn ọ̀dà ìmọ̀lẹ́ ẹ̀yẹ́ ti máa kọ́ láì wàláì ti padà wàláì ti padà o ti máa ń lè ṣe dáadáa láti ìlànà àlùkò nínú oṣù àgbáyé. ìdájọ́ ọ̀sẹ̀ ọlọ́wọ́ àti ìlànà ìlànà ìwọ̀n òòlù ọ̀sùn àìlẹ́ ìpàlẹ́ ìwà ìmọ̀ àkọ́wọ́sùn àìlẹ́. ìyá àyíká ti gbà àmọ́ àwọn àbá àti ọmọkùnrin náà torí pé ó lè dé àwọn ọmọdé sáàtì nàìjíríà tó tó lè lò ó lè lò ó lè lò ìyẹ̀rẹ̀ iṣẹ́ ìtura nínú ẹ̀ fẹ́ẹ̀sì àgbẹ̀rẹ̀ ìgbà tàbí ìgbà àgbẹ̀rẹ̀ wàtàbí òun ni abẹ́ẹ̀kì tí ọ̀rọ̀ náà lè lórí ẹ̀sìn ìyẹn tàbá ti gbà. ẹ̀ka bá sọ̀rọ̀ tàbá ti sọ̀rọ̀ lọ́rọ̀ kò ẹ kúrò ní ìlú ìdájọ́ lọ. ṣùgbọ́n ìwọ bẹ́ẹ̀ pa kúrò wọlé wọ́n bẹ́ẹ̀ lọ kúrò wọlé kẹ́lẹ́ bí nàbà tó wà wọlé ìwọ̀n ìṣeré bẹ̀ tó ti wá di ìwọ̀n ìṣòro àti àwọn ọmọ ọmọ ọmọ ìyẹn bóòlù ní ìlú. ẹlẹ́ẹ̀kejì ni ìrìn àjò eléyìí tó sọ̀rọ̀ nínú ẹ̀sìn ní ìrìn àjò ìjọba yìí máa tún ìjọba yìí ìpọ́nlọ́ ọ̀gá ọ̀gá tó lè fi ìjọ tó bá ti sọ̀rọ̀ ìpọ̀ yẹn máa ń lọ́wọ́ ọ̀gá. Agaba ọkùnrin kan أكثر من كائنين يسلمون عليكم أو وصلوا أو أكلوا أو يشربوا أبيهم يشربوا أبيهم يشربوا Thank you pé wọ́n ń lọ pa ẹ̀rọ ìdílé wọlé ayé náà ìbá yọ. lọ́dọ̀ àwọn ọmọdé òṣèlú èyíyà ìyàwó nínú àwọn ọ̀rọ̀ wọn lọ́sọ̀rọ̀ àwọn ní yẹmí ìgbàgbọ́ ẹgbẹ́ lágàbá ọ̀gbàdà onítàǹtì ẹjọ́ bá ti lè fọ́ọ̀mù sílẹ̀ lọ́wọ́ ní káàdì náà ọmọ náà kò lábùú bọ́ọ̀lù pé àgbà títà òkè àwọn náà lẹ́yìn àti àlẹ́gbọ̀n rẹ̀ lórí ẹ̀ o. Bódìlẹ̀ ilé ṣé kí ìlú náà máa ṣe láti pé ìròyìn yé mi ìnáwó làyà kùnú àyè ìṣọ̀kàlì wọ̀yà kùnú máa ń nàdá àyè ìṣẹ̀lẹ̀ fúnra rẹ̀ pọ̀ fáwọn náà olùforí káwọn bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀rọ tó wà nàìjíríà yìí aláwọ̀ bá ó kìlọ̀ mọ́ ní wàlá dá òkú àwọn ẹ̀rọ ترجم ولا فيلم ولا فيلم فيلم اللحم ولا فكرة اللحم الناس فيلم ولا وفيلم اللحم الناس يريد ماذا؟ التحريم ìtọ́nà ọmọ wa fi ọmọ rẹ̀ lòdì ẹ gbọ́dọ̀ máa jẹ owó ara nígbà ara yín bẹ̀rẹ̀ láàbù lọ́dọ̀ làwọn. wàtúndínlù yá ìlànà ìka tẹ bá wá jẹ náà lọ́dọ̀ lára yín wà ká àwọn adájọ́ lè dá kùkú bàbí gbọ́n wáyé gbà kí ẹtọ́ lè kó àwọn ọmọ àwọn ọmọ ilé ẹ̀jẹ̀ inú wá àwọn ọmọ lọ́lẹ́ ọ̀ á tó ń ta ẹ̀rẹ̀ ẹ̀yìn náà tó ń tẹ̀sí tẹ̀sí ẹ̀rọ pé wọ́n lè pa ẹgbẹ́ ńlá tó ti àárẹ̀ nífẹ̀ẹ́ tó ti ra ọmọ ìlú àárẹ̀. àwọn akọ́ni máa tẹ̀sí ẹ̀ wọ́n ní ìdèlè bá péré. Àwọn ìdèlè bá péré. ولكل طريق غير مشروع شرعا للحصول على مال القلب دون مقاصد حق او وقاع ولو الاسلام بالباطل كل طريق غير مشروع شرعا

bẹ́ẹ̀ wọ́n lẹ́dà bá ti sàkà tó wá ní àwọn ìlú ọ̀rọ̀ títí yẹn àwọn ìlú ọ̀rọ̀ kò yọnu tó kù láwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àwọn àtúrò yẹn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n lè yí ó mọ̀ bẹ́ẹ̀ wá yà ẹ̀jẹ̀ ká yà máa ń báyìí. ó lè jẹ́ lè yá wọlé àwọn tó jẹ́ bẹ́ẹ̀ tó wọ̀ ti àkọsí àwọn ilé ìwé tó sọ̀rọ̀ ní tó wọ̀ ní owó wa lè jẹ́ tí wọ́n ti jẹ́ kan náà lè bá wọn yẹn. òun náà ní ìgbà wọn ẹ̀sìn àtàkọ̀ ìbò ìbò lórí. Àwọn àmọ̀ ọ̀pọ̀ wa gbà pé wọ́n lè ẹ ó lè tó ṣe kí nígbà tí wọ́n náà lọ́wọ́ bọ́. Àwòrán àbí òǹkà wà lẹ́yìn láti àgbọ̀ ọ̀pọ̀ àlọ́ ọ̀pá. Ọ̀pá wo wọ̀ ọ̀pá. àbẹ̀tẹ́lẹ̀ kí ló gbé àbẹ̀tẹ́lẹ̀ kálá tó wà lókèrè ọlọ́wà ní ẹ̀rọ náà wà wọ́n á ní wọ́n á ní owó gbàdá mi láàyè gbàdá mi láàyè ìbọ̀nú gbogbo náà ló ń dá lórí ìwé ẹ̀kọ́ owó pọ̀ àwọn àtìlí àwọn amúgbàǹtì kan wọn alẹ́ kìí jẹ àrí ìgbà náà kò ní í sọ̀rọ̀ tó wọ̀ lórí àwọn òṣèlú ó ti wà pàtó owó ẹ̀yìn. Owó ẹ̀yìn nínú òfin nàìjíríà gan-an òfin nàìjíríà tó gbogbo àwọn gẹ́gẹ́ bó ti lọ́wọ́ sí i ha na ti gbogbo lọ́wọ́ sí i gbogbo àwọn torí pé nínú kọ́ba nàìjíríà jẹ́ pé kọ́ba jẹ́ lóde náà ní wẹ́yìn kọ́ba tó lò fẹsẹ̀ jẹ́ máa àti pé owó ẹ̀dínwó náà gbà kálukú ló tẹ̀sán náà àìlọ́ wa wá ẹ̀yìn náà ti di lábàámu orílẹ̀-èdè orílẹ̀-èdè ìgbà orílẹ̀-èdè ìgbà káàkó ìlú. Ìlú lábàámu orílẹ̀-èdè ìgbà káàkó ìlú. adalah orang-orang yang penulis àríwá èlé èlé láti pé owó èlé náà ọba owó yẹn nípa ìrìn àbàjẹ́ lòun náà olóko tí kò kọ́ nínú bàbá tó ti mú ọ lẹ́yìn bàbá tó ti mú ló máa ń wà pẹ̀lú yìí. والحمار والحمار ìmáàmù yẹn ló ń tẹ́tẹ́ gbogbo àwọn ọ̀nà tí ẹ̀ ń tàbí ta tẹ́tẹ́ àtẹ̀wọ́ àti jẹ́ jùlọ nígbà tá a bá lọ bá wọn láti ọ̀rọ̀ ta tẹ́tẹ́ ó lọ sọ̀rọ̀ pa ṣé ó bá ta ẹ̀ lọ́wọ́ ẹlọ́tọ́lá wọn ẹ̀ka mú tó kọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ àti àwọn ìgbìmọ̀ jẹ́ ọ̀rọ̀ ìgbìmọ̀ tẹ́tẹ́ ìwọ̀n ìgbìmọ̀ gbogbo ó ní wọ́n sọ àwọn ìwádìí tó tẹ́tẹ́

وقولنا إلينا لا بيتنا لا بيت ولا تقوى ولا تبيعون بالباطل لا إلينا الإخوة كم يقول نعم كم يقول نعم Bantu orang tua begitu tak? Kalau itu dia mau itu dia mau arah dulu. Dan mau kalau orang pun jauh orang. Eh, ini lọ́gbà nígbà tó ń bọ̀. tahu menemukan diri Rasulullah kedua karena dari kesulitan doa itu Kuali itu doa kuali kuali ini dia tahu kiri lọ wá wọ ìyẹn yẹn báyìí yẹn kò ní bẹ́ẹ̀ kọ́míṣà tó ọkọ bẹ̀rẹ̀ ẹ báyìí yẹn ti bẹ̀ ọ̀dà ọ̀pẹ ìdúpọ̀ bẹ̀rẹ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ à wọ́n bọ̀ wọ́n gbowó lọ́rẹ̀ káàkiri. èyí ti fẹ́ fi ẹni yẹn ní pé pé láti àtúntì ẹ̀ mo lọ ayé máa àtúntò rẹ̀ ìrẹ́lẹ̀. Jadi yang berapa? Berapa adon? Adon. Kalau sudah yang berapa? Tahun dua. Nah, sudah sudah sudah sudah. Seleksi itu itu dalam teroris. Kuning dia nak buku buku juga kẹlẹ́ ti rà ní kẹ́kọ̀ọ́ tó ń àwọn akẹ́kọ̀ọ́ owó ló wà ní ìlànà yìí nínú ìṣòro ti la ó ti yẹlé yìí ọlọ́pàá àwọn ọ̀gá ni tí ó lè ká àwọn ọ̀rọ̀ rọ̀ yàrá ìwọ̀n náà ká àti ìkàrà àwọn ọ̀rọ̀ rọ̀ wọ́n á tún yẹlé yìí wọ́n á tún yẹlé wọ́n bá láti fún àwọn àbùkù yẹ̀ẹ́ náà ní ìlú máa lọ bẹ́ẹ̀. wàlá yẹ̀dù wàlá wàlá abẹ́rẹ́ bẹ́ẹ̀ kó nínú abẹ́rẹ́ bẹ́ẹ̀ kó nínú eré wọ́n bá wọ́n fún àwọn ọmọ ìlú láti wọ́n wọ́n wá fún àwọn ọmọ ìlú lára wọ́n wá fún àti ẹ̀ ìlú láti wọ́n wọ́n bá tó fún ẹ̀ ọ̀rọ̀ ìlú láti wọ́n wá.

wà á máa fi pààrọ̀ ìjọ yẹn lọ́dọ̀ yẹn wọ́n máa pààrọ̀ ẹ̀ ó lè fi tẹ̀sí sáyà ní àwọn àwọn ìwé àwọn aráàlú ìdáàbò èyí tó lè sọ̀rọ̀ àwọn ìwé aláwọ̀ sí àwọn nípa ọ̀rọ̀ àti ìwé àwọn pààrọ̀ ẹ̀ wọ́n á fi máa kọ̀ lẹ́kọ̀ọ́ ìwúwo wáyé ní ọ̀rẹ́ المنطق المنطق الآن شعور الناس لا يمكنه جبل ثم أعطاه لعمل المسلمين وقد يكون المنطق الرمزية طول الجبلين طول طول الجبلين ya bá ti ń gba fúlá ṣe tí ò ìgbàgbọ́ àlọ́ afẹ́fẹ́ ní ìgbà kéré nínú àwọ̀ nínú ọ̀jẹ̀ òlẹ̀ àbí ìgbà àbíwì náà tí èsì ti ẹ̀ tọ́tọ́ ti yẹ. Zolima nígbà kò yí ìgbà kúrò tó ń tẹ̀lé nígbà kúrò kọ̀ọ̀kọ̀ wọ́n ọ̀pọ̀ lọ́rùn wọ́n sọ ní táyì wọ́n dẹ̀kẹ̀rẹ̀ wọ́n sọ ní táyì wọ́n fi sọ lọ́rùn lẹ́yìn táwọn àwọn wọ́n wà fa táyì yẹn wọ́n wà fa àlọ́ yẹn lẹ́ẹ̀kejì lọ́wọ́ tẹ ìwé gbèsè tẹ ìwé gbèsè ńlá rẹ̀ tẹ ká ló ká sùn yẹn mẹ́rẹ̀ ìgbà wa lọ fún lẹ́kùn tẹ lẹ́ẹ̀kejì lọ́wọ́ lábúlá ẹ wo sáàlù ló ti jìnnà tó. ìyá nìyẹn o torí ìyàwó nínú ìyàwó lọ yẹn o tí wọn la mẹtọ ẹdọgba tọọsì lọ ẹ ẹdọgba ìta àlè lọ ẹ fóònù ọwọ́ àbúrò ẹ ní ìsìnkàrà ló kọ ẹ torí ìdí eléyìí bá a bá ti kú àwọn ọ̀rọ̀ wọ̀nyí.

رواية معلقة هو الرواية هو الرواية ẹjọ́ tẹ wá rọlẹ̀ èmi wá fà jáde tẹ ìlú ẹ̀rọ tẹ sọ̀rọ̀ nínú gbàgbé òkú lọ́kọ̀ọ́ ṣe ẹ̀ka máa fẹlẹ̀ bẹ́ẹ̀ ẹnì kan ní owó lẹ́nu lẹ́nu ìdí lọ́wọ́ ọba lọ́wọ́ ẹnì kan ní owó lọ́wọ́ àgọ́ lọ́sọ̀rọ̀ ó sọ fún òun mi nì ẹnì kan lẹ́nu ìfẹ́ ọkọ̀ mi lọ́rùn ẹnì kan lọ́sọ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹnì kan ní owó ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó bá rojọ́ ẹ má bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tọ́ba yẹn kó fẹ́ kó bìbọ̀ lọ́wọ́ ìgbà wọn. Gbogbo ọ̀dọ́ bá ń bẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹnu ìjọ lọ́wọ́. Kódà ṣé ń tẹ́ lórí lórí ní lọ́yà lórí lórí lọ́yà lórí ọmọ ẹ̀ máa di láyà. ṣe ẹ̀yà bẹ̀rẹ̀ lọ́wọ́ aláìsọ̀rọ̀ wà wà láti ṣe aláìsọ̀rọ̀ máa mọ̀ ọ́ ìgbà tó wù láti ṣe àdéhùn ìkẹyìn púpọ̀ ó fi tó rújú ìjàmbá wáyé láàrin ìlú méjì ó sì mọ̀ gbogbo kí wọ́n má kejì rẹ̀ o sì kọ́ lóṣù náà fún àwọn ọ̀sẹ̀ jẹ́ gbogbo ayé kan náà nígbà tó fẹ́ràn ìdájọ́ rò látara ìdájọ́ rò lẹ́yìn ìdájọ́ rò àti ẹni tó wá sí ààrẹ ẹ̀rọ ìfún ẹnìkan ká tó ẹbí díẹ̀ ká wá tó ẹni lọ́la rẹ̀ bàbá yà kó kọ́mọ́ta òru kọ́yà tètè jẹ́wọ́ òru kọ́mọ́ta òru fàyè nìyẹn náà àrẹ mi ti bá ọba lọ ọlọ́pẹ̀ ọba lọ kàá. إنما أخبر الله لك أكثر من الله قل أبوكي إذيك أبدا من مرنك بروح لكن نوم صلى الله عليه وسلم ولا بعد يا مرحبا Kajol yang sisi Itu yang dekho Kau harus pulang Kau harus pulang ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wọ́n máa fa ti gbà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ó kù sí ní ọ̀sìn ìgbà máa lọ́wọ́ ìjà bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjà bẹ̀rẹ̀ lọ́wọ́ abẹ́lẹ́ wà lọ́wọ́ ìjà lọ́wọ́ ìjà lọ́wọ́ ìjà lọ́wọ́ nítorí àdúgbò wa sáà lọ́wọ́ àdá láti fi kúrò wáyé yọ̀lá kan wáyé lọ́wọ́ bá gbogbo àdá ìgbà ìgbà máa àríkì ìlànà àwọn nǹkan tí ó wà lórí lọ́wọ́ àwọn nǹkan tí lè máa ń gbé bá wọn lọ́wọ́ kí ni ìdájọ́ ìròyìn lórí ẹ̀. àlàáfíì níbẹ̀ ni tó bá lọ́wọ́ kẹ́kẹ́ sí pé ìdáàbò kan wá ní wà ní ọ̀rọ̀ yẹn ní ìwọ́n tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbọ̀ ìbàdàn ìbàdàn rẹ̀ ní ìlú kọ́wọ́láwá yà ó àwọn ìbàdàn rẹ̀. Ìṣọ́ àwọn ọ̀rẹ́ nínú láti fi ìlú wa lọ sàrẹ̀ ní ilé ìjọba ìjọba ọ̀sọ́nà ìwọ́ wa lọ wà ní ẹ̀rọ ìwọ̀n ìpàdé ìwọlé sẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ wa lọ́wọ́ ọ̀rẹ́